tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún ọba náà bí iná tàwọn ará rẹ̀ tàwọn aṣùgbọ́n rẹ̀ à ń bẹ̀ lọ́wọ́ ọba kún sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa gbogbo àwa lọ́gbà ọlọ́mọ sáà sànú wà láì سيرة حديث في أورو جوني كنا القول المفيد على كتاب التوحيد كافاوى محمد بن الوهابي كتاب التوحيد كافاوى محمد بن صالح العثيمين ثم في شبه أوري láti máa fún wa pé ẹ̀kọ́ tí a fún àkọ́ wa náà ni ẹ̀kọ́ nípa tàwíìdì ìmọ̀lọ́n lọ́pọ̀ ṣoṣo subhanahu wa ta'ala náà láàbí kan lé ní gbogbo ayé báàbù tí a ń kàlọ́ ni báàbù mi na ṣirki labsul halka wàlá haikọ na wíhìmá báàbù nípa ẹbọ ni iṣẹ́ ọ̀ṣẹ́bọ ni kí ẹ máa di oúnjẹ mara máa fòkà ogun sọ́wọ́ mo pè ní òka ogun ìfẹ́ pè ní òka ìkọ́mọ̀lẹ́gbẹ́ gbogbo òka ni òka mi fún ọ̀sán ni ọ̀pọ̀lọpọ̀ mọ́kà fẹ́ wọ́n fún ọ̀sọ́ ilé ikú sí aburú ń bẹ̀ wọ́n yẹ bá fi òkà agbára sọ́wọ́ ó di ẹgbẹ́ àwọn ọmọ lo òkà lòwó nkankan ní kúdé yà ilé ni ẹyin àti ìdára ìgbà pé mí náà ṣe kù ní. Ìgbàlẹ́ bẹ́ẹ̀. hadith imran bin hussein gbogbo kàbí عن عمران بن حسين رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى رجلا في يده حلقة من سفرة نقول أنا قالوا هذه ثم دا عمران وما حسين قل يا نبي السلام يا راقوني كتب oúnjẹ mara kàtàlá máa áàzìhì wọ́n ni kílẹ̀ lẹ́tù fún mara yìí kààlá minalwáhìní minalwáhìna wáhìna ni wọ́n aburú yóò gbé kúrò fún mi kò ní aburú sílẹ̀ sí mi yóò gbé kúrò fún mi kààlá ń sọ pé ìzíàhà anábìrin díàkó inna ala tuziduka illa wahana kò ní sí alékún kàmí àlékún abúrú ní bukú abẹ́wò fa'in na kalau mita wahiyya alaika ma asulata abada wallahi tó bí kú pẹ̀lú kí ní ilá kò ní jírí ayé tó wáyé yàní ó sórí ibú ni ọlọ́mọdé á sórí ibú ọlọ́ọ̀bá ilé ìfiyewáyé pé àti àǹtọ̀ nǹkan bára ń wú ẹ̀ ìsáàgù kan náà afá wa sí pé àwọn tó máa so oúnjẹ mọ́lé tó máa so ìwó mọ́lé gankan wọn àwọn gan wọn invite àwọn ojú burúkú fún ilé wọn ó di wà bí àpẹ invitation ṣe ilé yìí ni ó ẹ máa bọ̀ àwọn gbà yín lálejò yín bẹ̀ ọlọ́run kó sànù wa. قوله في حديث إمران رأى رجلا bọ́lọ̀ nù hadisi imran ni ọ̀rọ̀ orí arákùnrin gbámi ti bayyana ismahu bá pọ̀ arákùnrin fún arákùnrin kan eléyẹ ó لأن المهم بيان القضية وحكمه لكن لا يمكن arákùnrin ní ó sì pàtàkì fún wa àti ìdájọ́ rẹ̀ يدل أنه إمران nafsahu àmọ́ ìgbà bá mi fi wá pé imran yẹ gan ni imran bin hussein yẹ òun gan ni lakin na wa abahama nafsahu ó fúnpa rẹ̀ kama wa halkatu n ta n pè ní halka onde ọ̀sọ́fura marufan tó dì wọ́n pẹ̀lú àwọ̀ wa malwahina ma ibi wa lako waju'un fi zira òun náà ni àwọn ọdọ̀dọ̀ àbí ní ìgbọ́wọ́yàn ma aflahaka alfala wa naja bil mahrub marhub aw husul matlub ma aflahaka kò ní succeed wọ́n bá alfala ń tẹ́lẹ̀ ní succeed success wa naja bil marhub lọ́nà kí yẹn láàbí kí yẹn

حديث حديثي أسليري بابه يمين تقي أنا هذا الرجل ليس لبس الحلقة للسفر فأقول يودي يودي مرا إما للدفع البلاء أو لرفعه إما للدفع البلاء إنه يقول في دفع يبروك وعبو ينبه كما ثلاثون كما تكرو كما ثلاثي أبي لرفعي أبي أبو يتكلاتي أبي يكرو

oníṣà lékún gíní ìfọ́ngbẹ́ ojú wíjì mẹ́jì ara rẹ̀ ní ìyàtọ̀sí ìdúkà ìlà gíní ìlà wàhánà tàbíkà wàhálà nínira wàhálà ní ìwàkúnbẹ̀ wọ̀lúyàrá takónú àbẹ̀yìnàtọ̀ alàlásì níyàtọ̀ ní alàlásì ìgbàgbé àzíyádà ní ó ti wà mẹ́ ó ti ní ففي هذا الحديث دليل على عدة فوائد حديث يقول فوائد fún kasuwa ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní aláàpàdà náwó yẹn bá gí liman aradal inkari munkar in yẹ́ sàlù awwalan al'al aláàkọ́ bí wọ́n gbẹ́ kọ̀ǹkaka fanyà kó bèèrè kílọ́fà kó bèèrè hálẹ̀ tó bèèrè ẹ̀kẹ́lì ni mahazi anábi bèèrè mọ̀ kí lélẹ́yìí tí wọ́n yà súnmọ́ra pé mo bí sàkọ́ ni ọ̀bájẹ́ ìdájọ́ mi ọ̀bá ọdún yẹwàá àmúnikílẹ̀ wà ní àà ah, ilẹ̀ ilẹ̀ jù bá lọ wà hànú rí ó di èyí jàǹdáwò kàrí ẹ̀dùn máa lẹ́sà múnkàr múnkàrà ọbẹ̀ ẹni tí ọba béèrè nǹkan yẹn ní tí ọmọ pé kèèsè nǹkan ìwọ ni yóò pè ní ìrọ̀ àjẹlílùhù ẹ̀rí yóò lè kí alìyà sọ́lá mùkàrà máa àbìhí wa àná wà ground ọmọ ìsájú òbí wájú oníjì ń bí mi sí aláàrùn akọ́ sí ṣerun ọgbẹ́ gbogbo ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ sí ṣerun ìṣẹ́run kúkàrin ẹlẹ́ẹ̀kejì ó ti wá so dẹ̀kẹ̀ mọ́ ọwọ́ ẹgbẹ́ àwọn kéèkéé lọ́sọ̀lẹ̀ kó máa ń so mọ́ wọ́n lásán ni àmọ́ ń gbọ́ lẹ̀kẹ̀ lọ́wọ́ èèyàn báyìí bí àwọn alóògbé mi àbíkíní àyílẹ̀ ẹ̀kọ́ la kà wọ́n kún ni wọ́n ní ìjà àwọn èèyàn kan so mọ́ wọn mọ̀ bí ẹ̀ ọwọ́ kọ̀ọ̀kan wá rẹ̀ tó sọ lẹ̀kọ̀ mọ́ ọgbọ́n dákùn sí lọ́gbọ́n pé olóògbòrò yàrá ó ti mistake ọkọ̀ ọmọ ní bá kí ọmọ mi kí ló mi sọwọ́ yìí kí lẹ́dà tá mi sọwọ́ yìí bí ẹgbẹ́ òkín ọmọlín ọmọ mi ó tò sí lọ́wọ́ báyìí ó di wà bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n mọ̀ ní gbogbo nǹkan báyìí tó ń so ẹ̀ gbogbo burúkú kan mi ṣe agbára burúkú kan ó di wà wọ́lá òtún ọ̀dọ́ bá wọ́n pé èèyàn wà dì náà arákùnrin kí ló so ẹ̀ àmọ́mọ́ mi ló fi mílíọ̀nù gbọ́n àyọ́wọ́ bí kàmí bí kàmí sí kíkà ní ó di yé wa wallahu ta'ala alam náà náà al-istifham ìbéèrè yìí gbà yìí húnà lè ìsìlámi lè fi máa yẹ zuaru wà lè sọ gbìmọ̀ nǹkan tí ó kúrò láti béèrè béèrè tí kí jáde níta ni kí ọmọ yọ̀rọ̀ kiri bí fi من الواهنة الواهنة لما بيوى لكوني أي سببية فسبة بيقول بيقول لكوني أي لبستها لسبب الواهنة مقبزر عني مدمر عني كل بيقول لكوفني وهي من مرض نولاني وعاري يواهن إنسان ويضعفه بما كو أبرو بمينيا يوصل لي أولي هل يكون في الجسم كله أولي وعلي مقبارا يكون في بعض أعداء ما سبق بقوا عليه فاتكا ودي الوضوء باهنا نمبر 2 وجوب إزالة المنكر ilé ìgbà pé ọ̀nà yẹn ní kí ẹ máa kọ̀bùrù òjòwò ìdáàtùbù nǹkan ọ̀nà yẹn ní kúrùsù máa kọ aburú kúrùsù jẹ́ ara rẹ̀ jẹ́ aburú ara rẹ̀ kọ́ ìkọ́ lè èzí anábìrì jẹ́ àkúrò àmọ́ra obìnrin nàìjíríà anábìrì pàdánù kó jẹ́ àkúrò anna labsi a munkan ìdíjára yẹn aburú ni aburú ni wà ayẹ́rẹ̀ dálíkà bí káwòlì wọ́n tó fi fún lábára tí wọ́n pé inna aláta ziduka illa wahana kúrin tí súnmọ́ ra ikú ní sàlékún kúrin àkó alùsùn ààrẹ lẹ́kùn lè ráyùn àkó bẹ̀ ẹ̀wọ́nù fi nafsi yóò kó wà lábẹ́ nínú ẹ̀mí láti fi ó lè mọ́ ara rẹ̀ àmọ́ ti kó wà lábẹ́ mi rẹ̀ ربما تزيد وهنا في جسم هو على جبار على جنا كنار موازن النفس ما أميت ولا عارف يوكا لأن الإنسان تلومينيا إذا تعلقت نفسه بهذه الأمور تجد سبمية ما وانتمائي ضعفت يقول لي تبقى تلعون كين wọ́n máa ń tẹ̀lé lọ sí ìbá sí ìṣú gan mara nípa lọ lé mú nǹkan yìí wọ́n ń gbọ́ oníwà ṣọ́ọ̀fì ìṣẹ́bì gẹ̀ ṣọ́ọ̀fì nǹkan ní agbára òun ó di wà Allahu akbar dáhùn fẹ́t masáyẹt aléyà yóò bùkálé nǹkan yìí ọ̀nà síyẹt yóò dàbí ara rẹ̀ ètìmáàdù alàlá nípa pípẹ́ ohun ọlọ́ọ̀lọ́ ẹ̀kún ọgbọ́gàdì yóò gbàgbé ọlọ́ọ̀bá lọ́yẹ̀ kó o bú kalẹ̀ dúkìá yẹn ni dúkìá ni ọlọ́ọ̀bá kó sáré kọ̀ọ̀kan wa هذا وجل والانفعال النفسي له أثر كبير في إضعاف الإنسان يعني الإنسان سيسمي إما نيا لقلارا نيا كوريارا ها so it's, it's, it's common tí inú yẹn bá ń gọ́ọ̀yà àwọn yóò gbà àbáfà ìrí kọlu zakari ọdí èyí a máa tí ilẹ̀ ọjọ́ jẹ́ wọ́n sábàdà síwájú rẹ̀ wà wògbé ara rẹ̀ gbò ní yàtì ní ọ̀rẹ́ inú ti jẹ́ ni ọlọ́mọ bà wọn jẹ́ ilẹ̀ máa àwọn Yorùbá máa pé nù náà tó nílà káàkiri wá sọ̀wọ́ ìgbà ní ẹni bàjẹ́ sí ńlá ṣúgà ni ọlọ́ṣúgà ṣúgà nù lẹ́nu àbí ẹ̀kọ́ ni àmọ́ nù rẹ̀ òdùn wọn lá ìtẹ́sọ̀ lọ́kùnrin lẹ́nu rẹ̀ kò lè múdùn ní wa bẹ́ẹ̀ no òye yọba kú jẹ díẹ̀ ní ara ẹ̀rọ láti ẹ̀kọ́ pẹ̀lú yorùbá ooo bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọkọ̀ lórí bẹ́ẹ̀ni òye hátàrù yẹn yọ hàn ó di ẹwà ẹwà àwọn detectives wọ̀nyẹn àwọn àwọn cid gangan bí kìíní ó jẹ mọ́ àwọn yẹn ní airport wọ́n wá ti gbé nǹkan náà sí ọ̀dà rárá wọ́n kàn fura sí náà gbára ara arọ́gbọ́n yóò balẹ̀ kẹ́ ó di wọ́n kàn fura náà ni ó di ẹ̀ẹ́dẹ́gbẹ́ èèyàn dáadáa ni wọ́gbọ́n ní wọ́n rí díẹ̀ ọmọ kò dára máa wọ́n bá ti gbé ẹrù lọ́wọ́ ó ti gbé ìgbà lọ́wọ́ ààrẹ jẹ́ ìbẹ̀lẹ̀ àwọn pílò ti fura sí ọ̀gbẹ́ni kára rẹ̀ nígbà kẹtàkẹtà yìí o náà táwọn kì í ya ọ̀gára ọlọ́sà ọ̀gára làwọn gbogbo wọn gbé lọ́wọ́ ọbalẹ̀ ni kan wọ́n bọ̀lẹ̀ náà àmọ́ àwọn ìtìkọ́sí náà mọ́jọ wọn mọ̀ wọ́n mọ̀ mọ̀ wọn gbà wọn eléyìí ọ̀gá ni wọn òbí yẹ ọ̀gá ọmọ yẹ ó di wa abẹ́rẹ́ sọ́kùn jọ kàlọ́ sí ìfẹ́sẹ̀ náà pẹ̀lú adúwájú wálẹ̀ yìí lọ́wọ́jú ní pẹ̀lú ọmọ ọ̀pútà fún báyìí lọ́láfíà ìfẹ́sẹ̀ náà pẹ̀lú wálẹ̀ yìí abẹ́rẹ́ lọ sí nàìjíríà yìí àwọn àṣìkò kékeré kan bẹ̀ ó ti wá rẹ mí wọ́n á gbé mi lọ sí garage nígbàgbọ́ra bàbáyísù àwọn adé garage mo ti wá sùn ní ọkọ̀ ọkọ̀ tó agbélọ́ mo ti dìkì wá sùn ọkọ̀ tó wá lẹ́ni ẹni tó wà ní garage gẹ́gẹ́ lórí àwọn agbègbè lọ́gbà ló bá fún yóò tẹ́láì so bàbáyísù wá bá mi pé àwọn tó bá wà nù àwọn mọ́tò gọ́gọ́ tuntun tujú ẹ̀rin ọ̀rọ̀ ẹ̀ tó bá gọ́ tuntun tujú ẹ̀rin tó fẹ́ wọ̀nyọ́ ẹ̀ lálẹ́ àti tí ibi dà láàrọ̀ tàbá ìgbésí wà lọ́pàá lọ́pàá pé àwọn tó wà ní ọkọ̀ ẹ̀mọ̀ mọ̀tí hot drinks ó mọ̀ mọ̀tí ẹ̀dá mọ̀tí rẹ̀ ní máa ń sọ fún báà lọ́mọ bọ́sọ̀bọ́sọ̀ àlọ́mọ yàrí ní kílódé mo ní àní wọ́n gbé gírí mo ní ẹni tó wà ní ọkọ̀ ẹ̀mọ̀ mọ̀tí inú àti mọ̀tí àdìjú púpọ̀ lọ́mọ̀tí lọ́rọ̀ ti làánà rẹ̀ bọ̀dámdà ni ara àti ìfìwọ́lẹ̀ táwọn gan ní ìfurasí wọn kìí ẹ̀dùn ní wọn ọ̀gá ní bọ́ra ìwìn ee bóyá wọn fi lọ bóyá wọn fi gbà lọ gan ìfi wọn lẹ̀ kí má wọrí ká má torí wọn tá àwọn ni wọn sàn torí tiwa mi ò fẹ́ kọ́ sí bọ́ra ń bà lẹ́nu ee àwọn èèyàn máa ń túbọ̀ àwọn mẹ́ta ni wọn ọ̀pọ̀ tuntun wá wọn ò dé lẹ́yìn lẹ́ẹ̀kan náà ìgbàlódé wa ni where are you going níbi lọ wa Ìbàdàn where are you going Lagos what is your bag in my clothes wọn ò sí ọ̀pá àwọn nìkan àwọn béèrè lọ́wọ́ wọn ní wà wò what is your bag and why that's why we are here àti ìgbà lọ́wọ́ àwọn ohun bá mi àti ìgbà ni àti àwọn kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ oríṣiríṣi ẹni ń béèrè béèrè báyìí ọ̀kan nínú wọn kàn kọ́ ni ìtọ́nà mẹ́ta yìí kàn hàn ni ìbálẹ̀ gbàrà ó gbàrà ó báyọ̀ bá kọ́kà káàkà ó ní kílọ́rà ìsàbọ̀ wọn lọ́wọ́ náà méjì yókù yẹn wọ́n rí wọn mú wọ́n ti rí wọn mú òun yẹ tí ọba tó sì ṣe òun lọ tiẹ̀ gbọ́dọ̀ gbogbo bá ní àlọ́mọ́ dábàá <laughs> àlọ́mọ́ haúsá ó ní àyà kó ìwé pé káyì máàlì ìgbà tí máàlì ai mai gudun kadara shi ke haduwa da ita gannan kuma kadara yau kusa kwallo ba lọlé ní ìsìmọ́tò kuma wa lọlé ìsìmọ́ ma lọ jàre wọláyé bá ti gbọ́nà rú ya fi nípa da mọ́sù ni ó rí wa tó ó fi wáyé pé brown man nígbà tó tó tó wọ́n gáràjì làwọn ti fi fa àwọn pípọ̀ wọ̀nyí àwọn ni pé ó bí lọ́tọ̀ tó bọ̀dọ̀ wé ìtọ́bí kíra wọn àwọn tó ti mara wọn ni ó di yẹ́ àwọn ọ̀sìn ilẹ̀ detective o àwọn agbèrò gáràjì ìbò tí wọ́n experience ìjọ ojúmọ́ tí wọ́n ń pàdé ó díye wa wallahu ta'ala alam náà náà olówí ìsìnmáàlú wàlẹ́sẹ̀ bí mọ́tàlá àgbàgbà wọ́n ìfẹ́ nàfsì ní bá tẹ̀lẹ̀ tẹ́mi صحيح أنه مريض ضمرد. هذا يعني يوكا òun sáré fa ìsì sáré náà bá mú ní wọ́n ayá nan ìkàtàmẹ́ta ìsánù mardin wọ́wọ́ maridi fayosbi sahihan ni ó kọ́kọ́ àmà sí à ni ó kọ́ sí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́sẹ̀ fún ní àlàáfíà فإن فعل النفس يريد أن تهتمي بشيء له أثر مالك إما أن لا بتقول لك برا لا الآن تجد بعض الذين يصابون بأمراض نفسية يكون أصل إصابتهم ضعف النفس بأول أمرين كفر كل مية بكل تعران وقد قام الدكتور في من سعره ثم تلات الديروب سيروكن ثم فلان كمان تيني دكتور قال له آه

ẹgbẹ́ ẹ̀yà máa ṣe sí ìgbàrù ní àwọn ọdún tó láti àwọn ọdún tó lò láyé ti dúnkà tó ní èyí nínú ẹ̀kọ́rọ̀ adẹ́bùlọ ìyáàdà adẹ́bù ìyáàdà adẹ́bùlọ mọ̀lẹ́ wà láàrẹ̀ o tó lọ láàrẹ̀ tó bọ́sàdọ̀ àfún ní òkú gbogbo alájà ìmọ̀kọ́ láàrẹ̀ adọ́rẹ̀ ti dé yìí kò jẹ́ lágbájá àti ọ̀rọ̀ ẹni ó ẹni ó ọlọ́ọ̀bá alágbára ni àwọn ẹ̀mọ irú ẹni tó ti wẹ̀ sí fún tó lọ fún láàfíà. ẹ̀ ń bẹ́ ọbẹ̀ kó bá ní ọbẹ̀ kó bá ní. ó lè lè yẹ ọlọ́ọ̀bá kó sànù wa ìgbà míì dẹ̀ ní ẹkún ẹkún wọn tó ń sọ pé ní ó pa ẹjí gan ṣe gan ní lẹ́kú ọlọ́run kìsànù aláìsàn kìyàmù náà mú dókítà burúkú sí àbájẹ́ ní ẹ̀dínlẹ́ ọ̀rọ̀ ẹ̀mí inú dókítà ọ̀ pé mo ń mọ dákọ̀rọ̀ yìí lọ́rọ̀ tó náà mú lọ́rọ̀ àrùn ọ̀rọ̀ sì wà pé ara wọn yà àwọn tó kọ̀kọ́ náà pé ah, àwọn ọjọ́ ló kù ẹ máa kà wọ́n jọ kọ̀kọ̀kọ̀ ó sì ẹ máa ṣe gbà ẹ̀fọ́ lálẹ́ ilẹ̀ ilẹ̀ wọ́n láyé kọ́ yìí wọ́n tó gbélé àlẹ́bí tẹ̀lé lára sẹ́lẹ̀ ó ní ẹ̀bá sí mẹ́fẹ́ tó bí òkun ọlọ́run foríjì ẹ̀yà máa sí lọ́pọ̀lọpọ̀ níbi tọ́rọ̀ lọ ah. ó sì yẹ ọlọ́run bàbá fún aláàbí tó pé ọlọ́run náà نعم من بطن حتى يظن الإنسان أنه مريض كذا أو كذا كان يعني يقول أروى باي باي باي تزداد عليه وهن حتى يصبح الموهوم حقيقة يقول أقوى عربا نوكا هذا ولا نقول هذا الذي لبس الحلقة من الواهنة ما قلت لا يزيد إلا وهنا annabi ya fara kama la dai gurin tsare bin zamani wa alwana ne dan na'u sawfa ya'taqidu anna ma damat alayhi huwa salim kuri yo gba du gbe wa gbe gba to wa ti digani mara o ti save fa idha nada'u ada ila wahn hadi kan kula yo kuma ya gini on di dole ni hada bila shakka da'afu fi nafs ilay kusin gamin نمبر 3 أبي أن الأسباب الذي لا أثر لها بمقتضى شرعي أو عادة أو تجرب لا ينتفع فيها الإنسان بوجيه بعض سببي الأسباب التي لا أثر لها لو أبني الحاكم مبابينا بمقتضى الشرعي في دولة الشريعة أو عادة أبنه على داعي على داعي. قالوا كليه ما سيدنا فوني أتجرب أبنى تجاوه ẹjẹ́ ẹ̀wọ̀n ba yan fa'o bí a insan kule ibi tí fa'o bí a kò sọ mai ní amfani nọ́mbà 4 da lamsa halka wasu da ha zafi bala a rufa ina shirk náà ni kìí ma so ń dè mara àti tó bá jọmọ bẹ́ẹ̀ ó di ìwó ní àdó ní gbogbo ìbájá mọ̀ òṣìṣẹ́ àgbájọ bẹ́ẹ̀ ó di ìdáfẹ́ ìgbàlá àìkí afẹ́fẹ́ ti aburúkú ọwọ́ ní aburúkú àwọn olè rafihi àbí láti gé ikú e lára nínú ṣírkì bọ́ni ní kọ́ọ̀lì sallallahu alaihi wa sallam tó sọ pé laomita ọkọ̀ kú pẹ̀lú ẹ̀ lára لا خيبك والخسران لها جري لكل رأيان أتوقع كل لنسوري بني اي توا ثم لا أكفو لكن هل هناك شرك هذا شرك أكبر أو شرك اصغر ما المدان صنع إيه قول لن يبقى يبقى كريم مبوكرين سبق لنا عند الرجل أنه يختلف بحزم استكاد إسرائيلي هذا تعمل wà lọ́wọ́ ọwà ní ìgbàgbọ́ ẹni tí súnmọ́ra ẹ̀dọ́kà súnmọ́ra nígbà súnmọ́ra ipé mọ̀kà súnmọ́ra látàrí kò sí bàkan ilé ìṣẹ́kà asgà ẹni kọ̀kà sí kíní yíò bọ́là ní ilé ẹ̀dọ́kà ńlá ní ó di yẹwà kọ̀wá sí kọ́mọ̀ di ẹ̀gbọ́n ńlá náà ẹni tó so okóòmù àbí nǹkan máa ń rọkọ̀ tí wọ́n ń travel lọ tí ń drive tọ́lọ̀ ní kó fílẹ̀ rẹ̀ ọ̀rọ̀ lọ́bí àdóyè ni yáà ọ̀pọ̀ àdóyè ilé ìṣẹ́kìlá asgard ẹ̀kìlá akbar ó ní ẹyí tí ọkọ̀rọ̀ ní tọ́lọ̀ lọ́yọ̀ kòó má ní àdóyè lọ́yọ̀ àdíwà ẹ̀lọ́gbà tó dí ọjọ́ kò díẹ̀ láti bóòsù kamara ó ní ẹyí ọkọ̀rọ̀ àwọn èèyàn lọ́sọ́lọ́ náà tó ilé ìṣẹ́kìlá asgard àwọn gbogbo ẹ̀ náà يعاد إلى تلك الأكبر والله تعالى أعلم نعم نعم lẹ́yìn tí tí bá dùn ní اللي bá gbàgbé ẹ̀lẹ́ yóò pàdà lọ lè mú lé bẹ́ẹ̀ ni yóò sọ jẹ́ ọ̀lẹ́ gbogbo oníwà kọ́mílẹ̀ tààrà rẹ̀ mọ́ ìtọ́dọ̀ rẹ̀ ó yé wà náà sáàlùwà kan ó ní gbogbo tó máa fẹ́ lọ sí tó máa fi ṣàdúrà kó lè láì tẹ̀wà kẹtọ̀ nígbà tí wọ́n ti zikir kó tó bẹ̀ wọ́n máa fọwọ́ sọ sí tí zikir kó tó bẹ̀ wọ́n máa fọwọ́ sọ sí i àwọn gbogbo tó bá wà wátàdó àkọlé tó wọ́n ti zikir kó tó bẹ̀ jẹ́ bóyá ní máa jẹ́ máa fi bọ́ sí gbogbo wọ́n lọ bí kan wọ́n ní kó ti zikir ọkàn rẹ̀ jẹ́ pé nǹkan tó bá lọ yìí yóò wà sàkíyèsí ó ti wà lẹ́yìn ìdálọ́gbọ̀kànlé mẹ́ẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run jẹ́ kí mùsùlùmí nù ọlọ́mọdé àti analyst bẹ́ẹ̀ lọ́ba ṣùgbọ́n àwọn náà lọ́ba eh, náà أن الأعمال بخواتم أو شيء بولا بشكل ناني ìkọ́lù ìlàwò mítà wọ̀ ihe àlẹ́yìn ṣíṣọ pé wọ́n kú wà wà lára rẹ̀ which means the mara yẹn wọ́n bá ní wọ́n ń ṣe wáàzí fún àti yọ́ kúrò kò ní kúbá mọ́ ìwádìí ti kú pẹ̀lú ẹ̀ títí ló kúbá ó ní wà ó ní àná àmàl àwọn sílẹ̀ máa ń ṣe ìdàkàwá àti ní àti bọ̀ tí wọ́n ń fi iṣẹ́ ni ìkọlù lọ mítà wàhí àlẹ́kì fa'arafa anná'u lam akpa ana ha duk ba yọkí ní ẹkùn lára rẹ̀ kọ́bẹ̀l máa ò tíwájú lam ìdóró òkùnrin kó bára أن الإنسان إذا تاب قبل أن يموت رمي بأفتوى سوق صار كمن لا ذنب لا إذا ينفي بيت العمر قوله قلوا لك إيه؟ من تعلق تميمة انت قد لي مرة تميما أي علق بها كلبه توافق سي اتبع عليها من قبل المسح توافق سي إليه إيه؟ ما فوري وافوه وجقوا الدرر يلي ما تبروك فوه ìmọ̀ mọ̀ṣẹ́ oníyàn alùkàlà àwòláàdì wọ́n lè oníyàn máa súnmọ́ ọmọ kéèkéé lọ́rùn ní ẹ̀rìn tí máa dáàbòbò wọn ọgẹ́rì bẹ́ẹ̀gùn ìtàkóna bí ai kújúbò bá wọn fọ́kọ́lù wà níbi lọ pé látàmàlù bá wòlá lọ́wọ́ ní sàkàtì kí lórí fún wọ́n sùn jù mara kò ní láti pé ọlọ́ọ̀bá mọ́jà sọ kọmọ́ra ń di ọlọ́ọ̀bá nígbà sí dáadáa fún ọlọ́ọ̀bá ó ní wa ìfìrọ́dì mọ́ta án lọ́kà tí mímọ́ ìkàdà aṣíraka ní ọ̀rọ̀ ìpẹ́ ìgbà sí mímọ́ la ó ti mara ilé ìsìn pẹ̀lú ọlọ́ọ̀bá máa tó mọ́ láwọ̀ jùmùlọ́tún àbàríyà bí mẹ́rin àdúrà àdúrà ìpè òkúdẹ́gùn ويحتمل أن تكون خبرية المحبة فما سيقول لكم كوتيني ها وكل زيدي حكما ليني او انقاد بلوريني دال على ان التميم محرمة كما سو تميم ما قمنا سو تميم ما ان الرقى والتمائم تمائم يجمو تميما محرم حرام سواء من سال رسول الله صلى الله عليه وسلم ان يتم الله او او دعا بان الله بان لا يتم الله gbogbo àmì kan fún wa àbí ó ti tí wá síkèlè ní sọ pé ní ti síkèlè yìí gbogbo haramu fa in kana rasul sallam arada bi i khabar haka ni àmì ròyìn fún wa ni fa ina na nukhbiru bi a akhbaru bi a nabi sallam hana ma bi ta ni gabi ròyìn ta bi bi kala ni wa illa bi wa zai inana nad'u bima da'a bi rasul sallallahu alaihi wasallam awana ma sawdan bi lan sunna pẹ̀lú rú àdúrà tó ti fún wọn ìgbàlẹ̀ ka kọlu sílẹ̀ mọ̀ tí alẹ́ka wọ́dàá wọ́dàá mọ̀ tí alẹ́ka wọ́dàá ẹni bá dé owó ẹyọ owó ẹyọ àwọn gbogbo nǹkan àwọn yẹmọ́ alùkọ́gùn fẹ́lá wọ́dàá aláwọ̀ ní gbá burúkú fún Allahu akbar wọ́dàá wáhìdì wọ́dàá wọ́yí àhàjáàrùn náà àwọn kúta onímọ̀ ibi yẹn ní ó kọ́rọ̀ mìíràn bá àwọn ẹmọ amúrá ti bí odò owó ọ̀yọ́ náà ní odò náà ti máa mú àbí lórí láti ní odò náà ti máa mú ìdọ̀wàlẹ̀ kún náà alìgbẹ́sẹ̀ àì ma sọ mara kó ìgbẹ̀gbẹ̀ burúkú fún wa ọjọ́ amúnà ánà rẹ̀ ìsáná ìdá alaka ààrẹ ìwọ́dà ó ní láti gbé ní ìsára lẹ́nu sí ibú olù àì dúkó dúkọ̀ lè rábúrú ní ọlá yóò sí ibú olù jìnnà bá jẹ̀ náà قولوا لا وضع الله عنه الله نبرك وفو أي لا تلقوا تلقى الله في وضع وضعة بالسكون الله نفي لك هلون كان قبالة وضد دعاء والسكون خلق والعلم أقول كده نجني وناني في قبالة أتي إدامو أقول في فقبالة ناني كني إدامو خلق جابوا ما بابو بوكا على الرجال وعلى مسميرا وقيل لا ترك الله لا خيرا ولو نسوا لفو فعمل للتقييد قصدي ولو مستسفوا فلوقي قبلوا ما سلسنوا اجبلوا مبارك قولوا كان أشرك هذا شرك يكون أكبر في شرك أبولاني إن الاتكال أنها ترفع أو تدفع ذاتي إن اتكال أنه أنها كان يقول أنه تدفع وكيف يبرك أو تدفع ذاتي فعل دون الأمر الله إلا فهو اصغر كيف بعض جاء يوم أجل شرق الأصدق قالوا ما يعبي صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر وعليكم السلام نعم نعم نعم ها اي بكاني اي مغاهم كان سيرني ها باون تي اوسوني ما هي دون سو كني ìtumọ̀ wọ̀nyí àìmọ̀kẹ́lẹ̀ wọ́n rú káwọn sí sáìnì ó di é naam naam naam Hmm.

àwọn tí wọ́n rí pẹ̀lú ọ̀sẹ̀ tí ó ń tẹ̀lé kí ni ìṣẹ̀lẹ̀ bá wà ní káwà ní parọ́ gbogbo àti ẹ̀mọ̀ ìpè káwọn máa ń bu wípé ìtàwọn ìlú jẹ́ ẹ̀kọ́ akéwé lọ́wà ẹ̀mọ̀ ní pé gbogbo oníwáńkà ti ń ṣe gbogbo táwọn máa lọ lọ sí òkú rẹ̀ nígbà tí wọ́n ti ń gbà ń bò ó ní wàhálà ìwà ṣe é ṣe pé kó ara rẹ̀ bẹ̀rẹ̀ káàdì wà sí ìwà wà ní káwọn kódà yìí káwọn kò ń lọ sí ìlú àwọn káàkiri ẹsẹ wájú ọba ní ìwọ tó ń gbádùn báyìí tó ṣe wọn wá kálà ẹsẹ wọn wá lọ́wọ́ mú lọ sí ìlú òkòkò tó ń wà dáì àìsíbà tó lè kéjì ti tẹ̀sí nípa àwọn ìlú ọ̀pá àwọn òkè àwọn tó wà sílùú àwọn bí ẹmọ ẹmọ ọmọ. ìṣẹ̀lẹ̀ sì lè ìmọ̀ òkèdè Ah, eh, wọ́n lẹ́tú bá wọ́n máa jìyà sí ní ọgbọ̀n ìpínlẹ̀ àti lọ́fà lẹ́yìn tí mùsùlùmí ọlọ́dún ìsìláàmù ò ìsìláà ìlú níbi ìsìláàmù ẹmọ́ máa wọ ẹjọ́jú ìlọ ní kọ̀ǹkà yìí ẹni tí ó tó yín jẹ́ máa wò kẹ́lẹ́ bá jẹ́ tó mú rí ó di wa tí máa wọn ẹjọ́jú ìlọ ní kọ̀ǹkà yìí olóòsìlẹ̀ lẹ́sì ó di ẹ̀yìn ọdún kọ́lọ́ ọlọ́ọ̀bà tí ń sì súnà óò àwọn haúsá àwọn mọ́tò wọn wọ́n ni moriyan duniya kan wọn rayuwa da sunna manzo sallam ẹni ma ọkọ̀ wọn kọ̀tún báyìí moriyan duniya pé kí ẹ jèrè ayé kí ẹ rí ayé gbádùn ṣé ìsúnmọ̀ náà ni ẹ wọ́n náà ni rayuwa àti sunna manzo sallam wọ́n ni kí ẹ máa tẹ̀mí lórí sunna manzo sallam ó firi ó ní jẹ́rìí kàtíkà nìkan wọ̀n ní ìdí ọ̀sọ́kà wọ́n ti di sí àwọn olóòní wàhálà wọn wọ́n máa bá ti báàbù tiẹ̀ lọ ní ó firi wàhálà tó máa tẹ̀lẹ̀ sí wàláhì wàláhì fún máa tó bá abdulhamid bí kọrin kan ó yẹn máa wù mí ọmọ wa rí pé wàhálà ni kí n máa kọrin o èmi máa fọwọ́ sí gangan abdulhamid ọ̀yọ́ olórin wa wọ̀ ó ní ọlọ́run ẹgbẹ́ kó máa ṣètò òun kó wọ́n bá ń da gbogbo wàhálà sílẹ̀ kó máa ó tó ń gbúrúgbúrú kó ní wọn sọ àdúrà yẹn ó lágbára gan àwọn kò ní ìdíkùn ìṣúná ṣerú àdúrà o ọjọ́ mọ̀ sí dáadáa ní pé àárín rẹ pẹ̀lú ọlọ́run ọ̀dàrú ọ̀dẹ̀ sí fún yẹn ọ̀dẹ̀ rọ́bùsọ̀ máa ní kéde rẹ àti àfi kòrò bí náà gílẹ̀ lẹ́lẹ́rì náà àmàlù wàlá ọlọ́run máa bẹ̀rẹ̀ ké ẹ̀mẹ́ ló ń fẹ́ bẹ́ẹ̀ dà ọlọ́run bá gbìyànjú máa bí ìkẹlẹ́ òǹtọ̀ ìdààmú ọba wàhálà ọba orí eyín onífẹ́ tó ń bínú sí ìlọ́fà wọ́n ní ọ̀rọ̀ alẹ́bì ni alẹ́sẹ̀lẹ̀m ní ọlọ́wọ́ bọ́ sọ pé mọ̀nà ádáálí wàlíyà kí ni àdáńtò kí ni bilharb kí wọ́n fi dé kòwòlé ọlọ́run jẹ́ ẹrú ọlọ́run dáadáa ní abẹ́ bọ́ ọjà ọlọ́run ni màá gbogbo tó ń tọ̀ yìí mọ̀nà ádáálí wàlíyà ń mú ọ̀rẹ́ mi lọ́ta ọlọ́run ni mo náà fẹ́ bá báyìí mo wá ń kọ́ ọ̀tí wọ́n ló máa bàjá ó di eyín máa fún àwọn màláìkì gbogbo kó máa bàjá mùsùlùmí ò ní ìdíbà ń tẹ́lẹ̀ sódì mara láti gbọ́gbà rẹ̀ ojú mọ̀má rẹ̀ ní aláṣí wọn lọ́sùkún ẹbí ẹwọ̀rọ̀ tàbí sọ fún arákùnrin tó bí lọ́pọ̀ yá Rasulullah àwọn ẹbí mi mú ti dára sí wọn aburú wọn ti fún mi láti ẹ̀kọ́ máa ti dára sí wọn bí i àti òun fún ọ ní eérú gbóná jẹni ọ̀rẹ́ mi àdúrà àfi ó yẹ mt suleman ó mọ̀ pé eérú gbóná poison poison àfihàn lórí gbóná ó sì lò fún ó ní sóhun bí i àti ìwọ gan ìṣẹ́lá sí ilẹ̀ ló sàbúrú sí níwọ̀n tó máa ń ṣe aburú sí ọ ó mùsùlùmí ní ara ọlọ́run ọlọ́run kí ọlọ́run kí wájú àwọn ìṣẹ́kùn ìṣòro àjọ fáwọn ẹ̀yàn tàríkà ni àmọ́ àwọn ọ̀rọ̀ ọdún ẹ̀dá pọ̀jù ó ní mùsùlùmí tó bá wọná ọ̀rọ̀ ṣe àfojú náà ni ọlọ́run bá ti kí ló ti yára fún àwọn mùsùlùmí ìmọ̀ àṣùgbà àlàkí ní ìsìn ọlọ́run ni nahnu fi zimmatullah garanti ọlọ́run bá amanullah káwọn ti fi garanti rẹ̀ ó ti rí wa kú ó ti wá ní garanti ọlọ́run bá ó lè mú wa kó mbẹ́ ó bá fi ká ọgbà ya lókù ọgbà ya ọlọ́sẹ̀ zina لا يزني الزاني حين يزني وهو مؤمن wọ́n ti dìná ẹ̀ ọdún mọ́ ní ẹ̀kùn ara rẹ̀ ẹni wọ́n ti dìná tó rọ́pò òun rí ṣe iye dágbà ẹ̀rọ bá ti bọ̀ lọ nípa lọ ẹ̀rọ mi ẹ̀rọ ìdìná kó máa ró ẹ̀rọ bá bá ní pé amir ọ̀la ẹ̀kùn ti dìná ló máa rí ṣe ti ọba bí a máa sọ sọ́lọ́ ọba ìṣètọ́ ti mú ẹ̀tọ́ nù nínú bá náà fẹ́ máa sínú ọba tí wọ́n ti tó wọ́n bá wọn bàjẹ́ ní gbogbo kan máa lè fún ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tó lè tó lè kí n nà máa àlà òṣèré yìí sọ̀rọ̀ kí a bá kàkó mi rahim ọ̀la bàbá yẹn ọ̀ oh, ọ̀bá yẹn ti ga jù ṣé wà ní ẹwà lámínẹ́sẹ̀rẹ̀ ara kàfẹ́ dọ̀rọ̀ ọlọ́run ni wọ́n rà fún àná alákàtúntì gàbí alẹ́ rí àṣírí lọ́ra ọ̀ wọ́n rà fún àná إنما أهو إنما على عسر osiri قالوا فإن فأوي فأوي لكم yusra فإنما على عسر يسرا إنما على عسر yusra fa ìnàmá àlàúsìrì lọ́yẹ̀kọ́ wá àmọ́ fa ìnàmá àlàúsìrì lọ́wọ́ nígbà pé àtìkí ní gbogbo onírà o jẹ́ra ń bẹ̀lẹ́yìn rẹ̀ gbogbo onírà o àtìkí yẹn yẹ kó wá lẹ́yìn ìgbàlá àkọ́ yẹn àmọ́ àtìkí yẹn lọ́kọ́ wá wọ́n náà ń gbà pé wíṣì onírà kaná lórí ìbẹ̀rẹ̀ tó wà rí ìdílé yẹn wọ́n náà ń tún bẹ̀ fáwọ̀ yẹn fáwọ̀ tà ورفعنا لك إن مع العسر إن مع العسر يسرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا كسر أبوك سبعه ìrẹ́tí máa lábọ́ kàfí ní ọdún tàbí ẹ̀kọ́ òun ìsàwárí fún àyè ó bí wà tó ní fáwọ̀ yẹ omi ẹ̀ tó gbogbo nílá òpin ẹ̀rẹ́ ní ọdúnpin tí ó máa gbẹ̀yìn láti tó dédé yóò máa gbẹ̀yìn lọ dáadáa ni ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ ọlọ́ọ̀bà kó sàmú kó sàmú ọlá àjọkì àmọ́ kò sí méjì mẹ́ẹ̀ mo máa ń sọ ẹ wọ àwọn tá a mọ̀ lólówó lẹ́yìn gbà kan mo sọ́njọ́ orí náà àwọn tá a mọ̀ lólówó gbà jọ pé gbogbo láìfì tí wọn ẹ àkọ́rìntì ẹ kìí kan ọ̀rọ̀ àdúrà sọ̀rọ̀ ẹ kìí gbogbo àdúrà wọn mọ́ àbáwọn tí wọ́n ṣe é bẹ́ẹ̀ àwọn sì rí rí mà àwọn sọ́ọ́ tẹ̀sí àwọn rí rí mà tí wọ́n fẹ́ kọ́ máa dáa fún yìí sábà rẹ̀ sí lọ́wọ́ báàlì tí wọ́n fẹ́ kọ́ máa dáa fún yìí sábà rẹ̀ sí lọ́wọ́ nǹkan sóró láhà ní gíní yẹn sóró ilé àdéhùn lọ́nù kọ́ wọ́n máa báyìí kiri kẹ́yẹ̀ sóró kùn nìkan wọ́n wá rí yóò fún déètì àkùdámọ̀kù tó wá mú yín dúró wọ́n kí ọba òní tètè ọ̀rọ̀ dàbí ànábì sọ́ọ́lì ìwùn àwọn sẹ́múdáwá wọ́n tó dáná àwọn mẹ́ta títí sọ̀rọ̀ àti ìfìdíwọ̀n náà fúlàní àwọn mẹ́ta àwọn ni wọ́n pílà àbúrò ẹgbẹ́ ìjà níbi sọ́lé o nígbà wọn para kúmí ìjà níbi sọ́lé o wọn á ní ọ̀gbẹ́ni pé wọ́n para kúmí nǹkan ọ̀sẹ̀ wáyé ẹjá ilẹ̀ ikọ̀ náà láyé pé nǹkan kò sí wa kí nǹkan kọ́kọ́ sí òun gan kó tó sí wa láyé pé nǹkan kò sí wa àtúntò pẹ̀lú àkúmí ìkúmọ̀jọ sí ìkíyàmà wọn ẹ̀ mẹ́ta lọ́dẹ̀ kẹ́ náà bá ń lọ bílẹ̀ kan náà wọ́n fura pé ilé àkàrà sọ́tọ̀tọ̀ èyí mẹ́tẹ̀ẹ́ kíkà èyí mẹ́tẹ̀ẹ́ kíkà èyí mẹ́tẹ̀ẹ́ kíkà èyí mẹ́tẹ̀ẹ́ kíkà àbí ìsáyé ní sùn lẹ́kọ̀ọ́ gangan wọ́n ti dáná mọ̀láìkà ẹlẹ̀ wá lóko gbogbo wọn wọ́n ti gbogbo wọn lóko wọ́n ti kúrò jù àwọn mẹ́ta yìí kúrò jù ọ̀nà tí wọ́n mẹ́ta yìí kúrò jù àwọn mẹ́ta sílẹ̀ máa wọ́n ní àá ah, fáliwù ti pa àwọn èèyàn àwọn ẹ̀sìn ẹ̀rọ lónìí ìkẹ́lẹ̀ àwọn wà náà kò sẹ́lẹ̀ ìlú bára ìkẹ́lẹ̀ àkùtọ́ wà àwọn ilé ìgbà báyìí wọlé àwọn ilé ìgbà báyìí wọlé àkùbà ah, àbákan ní kílẹ̀ rí ẹ̀yìn gan bá sọ́lẹ̀ ìlú ẹ̀sì ìbọn bẹ̀ ó ní ẹni tó kàn sí ẹ́ẹ̀ẹ́ mọ́kànlá fún mi yọ jẹ́ ya ẹ́ẹ̀ rẹ̀ ẹjọ́ bá rẹ̀ rìn lásán ẹ́ẹ̀ ó kàrà fún mi ọ ọlọ́run ní fọ́dún ìdíjọ́ alẹ́ ìmọ̀rọ̀bù bí i bí i fọ́sẹ̀ wá fọ́sẹ̀ wá ayé ọlọ́run pín déédé dókàlùkù sí déédé dókàlùkù fọ́sẹ̀ wá ọlọ́run pín déédé mọ̀rọ̀ ẹgbẹ́ dẹ́mdẹ́mà aléhìn rọ̀bùn bizambim ọ̀sọ̀wà òkùn déédéé tó kọ́lùkù tẹ́ni wà láyà káfù òkùbà ọlọ́run tó gbá wà lọ́gbọ́n torí màálù eh, torí àkúmí nípapọ̀ òdúkọ̀ eh. lẹ́yìn náà níwà níbi ọlọ́run tó náà fún ọlọ́run ní kọ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ ọgbà kan náà tó tẹ̀lé mbàs à ń tún ní àbọ̀tá ayò léyèdè wọ́n tún bá fún yẹn ọlọ́mọdé ọ̀gbọ́n tún bá fún mọ́ra ọmọ kó lè bára yẹn sọ̀rọ̀ sí mi ọ̀rọ̀ yẹn yẹn ọ̀dà ó ní àwọn ọ̀gbìn mọ̀ sọ fún ọ ọmọ yẹn mọ̀mìlá ẹ̀rọ àgbà bí ọlọ́run ti kọ́ gbọ́ ni àlébì sáàlìwù ọlọ́run fàmí ẹ̀rọ ẹ̀lẹ́ẹ̀kẹ́ náà lẹ́yìn àwọn méjì sẹ́wọ̀n àwọn wọn tí bí wọ́n lọ bíjí ò lè dé lánàá ó kù sínú ọjọ́ kejì tí mo sì fún yí ojú wọn ti dúdú mo ti pán ọkọ̀ yẹ́lò wá tán ọwá dúdú ọlọ́wà pàwọ́ rẹ̀ yóò kẹrin ọkọ̀ mọ̀ bìbò sí wa ó yé wa ẹmẹ́bà lọ́wọ́ sí ìgbàgbúrò tẹ́kọ̀ọ́ àwọn wa ọlọ́mọdé àfọ̀rọ̀ tó mọ́ bí sọ ìsọ eh, fún àwọn tó ń bínú zikùn láì ẹ má bínú zikùn láì o ọ̀lọ̀ ankara mùkìrù náà bí ẹ̀kọ́ ni ẹ bá rí wọn báwọn bá <laughs> ẹ́ kọ́lọ́ sàmì ẹ̀ sàmì àwọn náà ọ̀nà kínú kínú tààrà kí ma ti tọ́lọ̀ fẹ́ wàláhì wàláhì wàláhì ọgbọ́gbọ́gbọ́ wọ́n fi lè tààrà sí tọ́lọ̀ fẹ́ àdéhùn lọ́rùn ti fún un tí padà gbẹ̀yìn yìí padà dá ìgbà lọ. àbáwá rẹ̀ bí tàǹtì wọn tí ní akáwọn lọ́nu gbó kan o ò mọ̀sọ̀ báwọn ọlọ́run jẹ́ olè bàdílẹ̀ ìbáwọn ni wọ́n tí ẹyin ọlọ́run jẹ́ olè bàdílẹ̀ ìbáwọn ni ọlọ́run fún un sórí.